السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فون الله أترويكات فون على محمد kí ọlọ́bà subhanahu wa ta'ala kí ó gba ọ̀pẹ́ wa ní bábù tí a kàgbẹ̀yìn a ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ níbẹ̀ kátó máa lọ síwájú àábìrà wa lérí àwọn kàtíkèjì nípa rẹ̀ ìdíjẹ́ láì tààlà nam àríṣì sábìtì bìrọ̀ dọ̀hák lẹ́yìn أنا رسول الله صلى الله عليه وسلم نهى عن المسارعة وأمر بالمؤاجرة hadisi yìí lánàá bí ó kọ̀ fún wa nípa àlùmọ̀zárọ́ pa ń sọ̀rọ̀ rẹ̀ láti jẹ́ pété nìkan gbélé ẹlẹ́ lẹ́yìn kejì máa dákó ń bẹ́ wọ́n àjọ pín èrè oko wà á mọ̀rọ̀ bẹ̀lẹ̀ àjárọ̀ ṣùgbọ́n tó rẹ̀ fún wa náà ní àjárọ̀ bí alágbàrú kìí ṣe èrè oko yẹn làdéhùn àwa àti ẹ̀ nítorí yàtọ̀ nìyẹn o kìí ṣe èrè oko yẹn làdéhùn àti iṣẹ́ gẹ́gẹ́ làdéhùn àwa àti ẹ̀ wọ́n fi yàtọ̀ sí àlùmùsárọ́à èrè oko làdéhùn dájọ́ ṣe ẹ̀kọ́ tí ò bá fẹ́rẹ̀ olóòrò pé ní ẹ fún mi ní owó ṣùgbọ́n àlùmọ̀ ajáro nǹkan kí ni iṣẹ́ ta ní kò ṣe tó bá ti ṣiṣẹ́ ẹ̀jẹ̀rẹ̀ ní abẹ́ẹ̀dẹ̀ kí ni ẹ̀jẹ̀rẹ̀ kò ní tó kàn tọ́ra àgbà ti ṣẹ ní alágbàṣe àbí àfá flọ́bà kí ló ṣẹlẹ̀ jẹta fún ṣe ń bá àbí kí ṣe jẹta àbí jẹrin kí ló ṣẹlẹ̀ àti mọ gbogbo ẹ̀tàn àmọ́tán àtọ́sánwó láàrí ẹ̀rọ gbogbo símbà bí márùn sí mẹ́fà bí ìsì ìsìláìsì káàdì kíní kàtùrù àwọn ọmọ fúnlé kọ́ pé àwọn gba torí pé iṣẹ́ ó wúlò kò wúlò sáà bá ṣe kíní láti jẹ́ tí wọ́n ti àlèjára dúró lórí ọba gba ní ẹgbogbo ọba lánàá ilé náà kúkú súnbẹ̀ òṣìṣẹ́ tòun sọ láti gbà á iṣẹ́ tá a fẹ́ kẹsọ́ bá ti ṣe ó gba ẹ̀tọ́ tiẹ̀ ṣùgbọ́n àlùmọ̀sá kọ́ọ̀tù ń tiẹ̀ àbí àlùmọ̀sá rọ́ kéjì tẹ́tí ń ṣe gẹ́gẹ́ èrè oko gẹ́gẹ́ ní àdéhùn tẹ́jọ tẹ́jọ pé. náà ẹni àdífì ó ń kọ̀ fún wa àlùmọ̀sá rọ́ wa náà yóò yẹ táwọn àfọwọ́ ní tùlù sí máa ń kọ́ sọ pé tábà rí ìkọ̀ fún nínú ẹ̀sìn ayé pé nǹkan yẹn haramu ló jẹ́ bí a táwọn tí wọ́n fara mọ́ àlùmọ̀sára àwọn ẹ̀rọ àdéhùn tọ́jú amúlẹ̀ gẹ́gẹ́ àwọn hànàfíyà kama yakidi fasad al-aqd tuwari jẹ akidu ni wọn bá pé nǹkan wọn da àfihàn hadithi yìí kódà nu muslim ló wà tó ní mùsàárọ̀ à ànábì kọ̀ fún wa ṣùgbọ́n fàyè gba kágbálágbà sí kó wa ṣiṣẹ́. ويدل الحديث على جواز إيطاء الأرض للزراعة بأجرة معلومة وأمومه يفيد الجواز بأي أجرة كانت ولو مما يخرج منها أني ṣùgbọ́n a máa rí i pé ó fàyè gba kagbalagbàrú gbogbo tábà wò sàn fún un bóyá owó náà láàfọ̀ àbálágbàro ọjọ́ tí n bá jágbàdo mi yìí àpò àgbàdo kan nílé kí ni ń gbé fún ṣé yóò lọ tó ẹ pinnu okùn yẹn náà láti fún ẹ kò lọ àbí tágbàdo àpò kan ọba yọmọ ńkọ ó lè lọ yóò wá gbàdo sí mòmí ìfọ̀nù. أيضا أيوة. وني وهو مذهب آه، الأئمة الثلاثة أبو حنيفة وأحمد والشافعي ويحتمل هذا النهي على المزارعة الفاصلة التي يدخلها الكثير من الجهالة والغرب أني يقفني ó súnmọ́ kó jẹ́ pé mọ̀sárọ́ a èyí tí èrú wọ̀ ni torí ká ti sọ́wọ́n èyí tó tọ́ síwájú pé ẹni gbogbo lẹ́kẹ́ni kan mẹ́sẹ̀ kíni kó sì mọ̀ dá kó mẹ́ka jọmọ péré àyẹ̀pẹ́ yìí tá a ti pa nẹ́bí kan fún àyẹ̀pẹ́ yá yìí tó jẹ́ pé ọ̀nà haramu ni wọ́n fi gbé lẹ́ni hadithi sáàbì tó lónìí dọ̀ha pẹ̀lú tó tó jẹ́ كما جاء في حديث رافض الخديج جابوا سوانو حديث رافض الخديج نبي تاما شيطان بيكو فاما ويارو مزارو اي تاما نشيم كي رافع من الخديج لما ماشي كان نبي توكو فاما ايوه àwọn ìwọ̀n mú apá kan báyìí ànábì fi kọ fáwọn pé يجيني، ẹ̀kọ́ irú ń torí kí n sábà gba àlùmọ̀sà kọ́ọ̀tù wọlé kí ẹnìkan ti gbé nǹkan kalẹ̀ kẹ́nìkejì máa fi kí ni kò mọ bẹ́ẹ̀ onímọ̀ sanu oko lágbèjì náà yẹn lóko kòkó ọba adékò ara yẹn lóko kájú ní yóò jẹ mọ́ alikin alimusakot àbáwá ní àwọn ní ìsìnkú ìtẹ́ yẹn kàn gbélé ẹlẹ́ kó gbé ẹni òtọ́ àǹfààní kí ni yàtọ̀ láàrin méjèèjì torí pé ìtẹ́ gbé ẹlẹ́ tó nẹ́gbẹ́ onípadà dàgbà bíi tàkọ́kọ́ ilẹ̀ ni àìpé àlùmọ̀sárọ̀ àyè tó tọ́ bíi mùsàkọ́ tí ò lérú ọkọ́ ni àdìsí ìdégéni ń bá wí mẹ́rọ̀ ìtàn ṣe gbàgbà ìléyà bákan náà ama al-musara'atu al-ma'lumati salamu yóò ní ha àní ha ṣùgbọ́n ìtaàmù taàmù dájọ́ ń bára wá sí àti mèrè tí ń kálukú gbà àjọfẹnukù ní ìtí ò ta tẹ̀sí ẹni kò sẹ́yìn tó takò ولذا جاء في حديث رافع أنها جائزة تلفون حديث رافع فين lórí wa nù parí àdìsí yẹn pé ní àmà ṣe màálù mọ̀dìmọ́n fàlàbà àtàbẹ̀ ṣùgbọ́n ètò ẹ̀pá àmọ̀ tó jẹ́ mọ̀dìmọ́n tẹ́kọ̀ wọn náà dá méjì ti lè wà lórí ti ẹ̀nẹ̀ tí nǹkan bá bàjẹ́ dédé pé ẹnìkan rẹ̀ mi ní kàgbáyé báyìí kọ́rọ̀ wá dàbí ọ̀gá táwọn gbé ta owó aláró pé òun àlùmọ̀sára yìí tó wá aláró pé òun ní mọ̀ kẹjọ jèrè àbíkẹ́sí kíní kẹjọ sọ́tún ẹgbẹ́ yóò ní ìmọ̀jùmúnù tó wà mẹ́rin àjọ lè forí fa ẹgbẹ́ ní kejì ó yọrí tẹ́gbẹ́ gbogbo alájọ lè forí fa gbogbo orú nǹkan bẹ́ẹ̀ wọ́n kò sí ní tó gbogbo ń bì yíò náà هذا هو توجيه الحسن المستقيم لبيان المسارعة الجائزة من المسارعة الممنوعة أي اللي فاشلة لا يتطو تسيقون láti ìfìyà láàrin ìbánidáko èyí tó tọ́ àti tí ó ti kíní àti tí ó tọ́ هذا هو الجمع الصحيح بين الحديث المعارضة في ظاهرها بين جوازها ومنعها أنا ليه تاشي إنا نيوشا لايه èyí tó jẹ́ ní tó fẹ̀tẹ̀ rinlẹ̀ nípa àwọn àdíìsì tó wá ń pa ọ̀rọ̀ yìí tí kan sọ fún wa pé ní bàbá mọ́ ta fẹ́ ṣe kò sí wọ́n bẹ́ẹ̀ ta fẹnu pé ta fẹnu kọ̀ lé lórí tí ń kálukú lè forí fa nígbà tí kò bá sí èrè ń bẹ̀. àtàdíìsì tó ní kò sí kíni kò tọ́ ìtàgbọ́ ẹ̀rí pé èyí tó ní òtọ́ yẹn ìwó ní sọ sọ́lé ni àlàyé táwọn afáà ṣe lọ́wọ́rí kẹláàfù ulama kẹláàfù tó wà lórí mọ́sálà yìí tó tọ́ àdúgbò tọ́ ètí yóò padà forí gúnrẹ̀ ní pé tó tọ́ ní àlùmọ́sáró à òfin tí òbòrò ń bẹ òfin ẹ̀ka ní káwà gbọ́yé ẹni tó bá nílẹ̀ sẹ́ni fẹ́ mọ́ dákó ń bẹ́ẹ̀ ẹgbẹ́gbẹ́ jọ ṣe ní bóòlù àwọn jọ pín èrè ọ̀wà àríkèyàn rẹ́ǹtì ilẹ̀ ẹgbẹ́ yẹn kò ṣe é kéṣe mùsàárọ̀ àmọ́ àbí kí ni ọba kí ni ó bọ́ sí abẹ́ àlè ìjárọ̀ tá a fẹ́ bọ́ sí ni yóò bọ́ sí bóòlù alẹ́ ti pín géńdé tí ẹ bá rẹ̀ ń dákun àwọn oṣù wọn lórí ìjọ pín géńdé tí o bá wù kọ́ tó bá dáko. tágbàdo bá padà wá wọn kọ́. àyà ìtìjà alábi yàtọ̀ ní o. ìrìn àgbàdo mi padà wọ mọ́tò yìí tó kàn wọ́n mẹ́. àyíká wa ní abala lọ́dún ẹ̀rí pàtàkì látijọ́ yìí. kò sí ní tó kàn àwọn ní alìmùsára àti alìmùsàkọ́tù tá a bá jáde kí ní ó nínú àwọn ṣẹ́ríkà ṣẹ́ríkà tó mùdọ́raba so pọ́ìsà ábẹ̀ mọ́lẹ̀ táwọn ti mọ̀ pé ṣẹ́ríkà tó mùdọ́raba òun kẹ́nìkan jí nǹkan lẹ̀ kẹ́nìkan ní ọpọlọ àti òṣìṣẹ́ yẹn kìí ní iye báyìí níjẹ ní èrè nú pàtẹ́lẹ́ ìjìnlẹ́jọ fún wọn láàrin ara wọn àwọn èjì náà lè jèrè àwọn èjì lè jèrè kí ni ìṣọ́tù náà tọ́ba ṣe alimusakot tí yẹn níbi ọ̀gẹ̀dẹ̀ lọ tẹ́nìkan bá ń sanko rẹ̀ tó ń tán afẹ́fẹ́ tó sá mójútó tọ́jọ́ ń pín rè tẹ́nà bá kọ̀ntínú mọ́ bẹ́ẹ̀ láàrin ọdún márùn-ún níbo ló kọ́ ọkọ̀ ọ̀gọ̀dẹ̀ padà sí. a ní pẹ́sí méjì ayọ̀ ìlú padà sọ́dọ̀ ta ni ẹni tó ní tó bá pètè kí ló lè wá láti pètè irú nǹkan báyìí tó bá bìlà sí. oyókù bí ẹni lọ sọ fún ọmọ rẹ pẹtọ ẹ máa kọ́ntínú sí àbáyé o èmi ò ní gbà o kò sí tó ṣe kí ni tọkàn máa ń àbí ẹni tó ní gan ló ti kú ẹni máa dákò ń kọ́ bóòdì sí kíló ti jẹ́ ti ẹ̀tún oko wà níbàjẹ́ jẹ́sẹ́kàlá ṣe oko sọ́rọ̀ ọmọ tán ìrìnlẹ̀ yóò gẹ ilé bàbá fẹ́ sí ní ọwọ́ ní àwọn tàlé bàbá wọn gẹ́bí ìgbàtí àwọn tán jogún tẹ́yẹ bó bá wù wọn pé kẹ́ni ẹ máa kọ̀ǹtínú lọ ẹ̀sìn tí ọgbọ̀rọ̀ mẹ́. náà àbí ọ̀nà wọn tó lè gbà tàmínétì ẹ̀ ayọ̀ àkọsẹ́ tí ò lè sọ pé òun ṣe bóyá wọn ti abẹ́sì kú bí wọ́n oṣù mẹ́ta mẹ́ta ní àti afẹ́sì lé kọ̀ǹtínú mọ́ tá lè kọ́nà méjèèjì kọ̀sẹ́ tí ò lè sọ ètò ìmọ̀dárábà ní kùsẹ̀ tí ó lè sọ kí wọ́n á tọ́jú wàhálà pé wọn sì mú kó dá ìwọ́lẹ̀ lọ ní adákọ̀ ọdún méjì ọlọ́ọ̀ṣẹ́ kí ni ọ̀dámọ́ gbórí lọ́wọ́ àtọkọ báyìí àbọ̀bá ṣe tó ń jẹ́ ìmọ̀dárábà mọ̀tòkẹ́tì gbogbo bá kó sábẹ́ àlùmọ̀dọ́rábà tá a kó síbi àlùmọ̀sàkọ́t àbí àlùmọ̀sàrọ̀ à wọn pé eléyìí ìṣẹ̀lẹ̀ àbí àbáyẹrẹ ń tẹ̀kọ́ lọ́wọ́ ara ọ̀pọ̀lọpọ̀ àtàwọn ní ìlànà ọdún wà náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tó gbé ń tilé ní ó ṣé bàbá mọ̀ bí ṣàlàyé báyìí tó kí tó bá lọ sí pé yóò ní túmọ̀ mí ziyada tó fìlì mọ́bùnà ziyada tó fìlì mọ́ àná àfa sọ́dọ̀ fún wọn sọ tí bàbá gbé gún ọ̀rọ̀ bàbá fi kọ̀rọ̀ gúnra wọn tó bá ti yàtọ̀ mí ní rẹ̀ ní ó yàtọ̀ ìjárọ̀ ló wà ń bí àgbẹ̀rọ̀ pé ní alìmọ̀rọ̀ fún bàtà ká ní àjárọ̀ àbí àlìjárọ̀ olè tún kàn mí. náà a ní ètò jẹ́ àlèjárọ̀ ní inú èdè mẹ́sàrí ajarọ̀ ni àmì ìrúgbò yẹn láti fi ọ̀tí nínú ẹ̀sìn ẹni akidun torí kẹ́rù máa gbọ́ akédò akédò nìkan nìkan ló mọ̀ gbogbo owó owó tá à ń ṣe yẹn náà akédò ni akédò lè já ọ̀rọ̀ yẹn ni abafẹ́ gbalẹ̀ àtijọ́ akédò ní báyìí yẹ báyìí ọdún báyìí wọ́n sàbí owó kínní owó agirimẹ́ntì èyí tá àjọba akédò àti agiri àti <laughs> ń jáde yìí wọn. <laughs> akédò ni alàmọ̀ nfa à lórí àǹfààní benefit tá a fẹ́ lé lára nǹkan tó bí àtọ́sẹ́ akédèlú bẹ́ẹ̀ òní tí kára nǹkan irú tébù yìí sùn afẹ́tòdé àwa lọ ẹ̀tọ́ afẹ́ káǹfààní kágbé nǹkan kágbé kíni kádà nǹkan padà níta afẹ́ tẹ̀yẹ gẹ́gẹ́ ní torí ẹ̀sẹ̀ akédèlú yẹn bọ̀tí ká ẹ̀sẹ̀ ti bẹ́ẹ̀ òní agbógbó ẹ̀tọ́ torítọrọ ẹ̀kó di kíni kó di tiwa ni. Ani ní akídàlà mọ̀rùnfà àtúnmọ̀bá ó yẹ akídò lórí àwọn nǹkan benefit tẹ́sì fọwọ́ sí tó wà mọ̀bá kákíyèsí o tó wà mọ̀bá kọlọ rẹ́ǹtì ìlú gángan àbí ẹni tó pelére kírú akídò wò nìyẹn náà ìjára náà ni àbí ọ̀fíà ah, tẹni mi bá ń kọrin lọ́jọ́ ìgbéyàwó mi nínú àkó piano wa akídú náà ni akídú ìjára nítorí pé àǹfààní bẹ́ẹ̀ ṣe náà rẹ̀ ń ti lára wọn àbí ṣé mubahu nìyẹn haramu yìí ayépẹ́rọ agẹ́rẹ́ yẹn ṣe kíni lọ torí kìí ṣe mọ́nfà àǹfààní ni oṣù bẹ́ẹ̀ kìí ṣe mubah kìí ṣe ìtẹ́sí ṣe kíni tó pa mí tiwa ṣe ká ṣe. ẹ̀rí ọgbà security kọmọsílẹ̀ kò fún ọ tọba dídé irú akílò rẹ̀ ni ìjára lòun náà fíńtà ṣe ń dà tó túnmọ̀ sọ́lé wa ọlọ́dẹ ayà ẹ̀rí àwọn ṣe akílò àwọn èèyàn pé èèyàn bá ọ̀sà ni mo fẹ́ lára yín náà ni lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ máa sọ̀dà lélù kalẹ̀ <laughs> àti kùránì akídò aláàmọ́fà àǹfààní kẹ́rẹ́ ni sọ́lọ́ àgbélọ àfàmùsọ́wà kò lọ nítorí kí mọ́fà àtọ́mọ́ ẹ̀ kò wà mọ̀ bá àtọ́rí pé bídí àní sóyébẹ̀ ayọ̀ màálùmọ̀ kátó mọ àǹfààní títà ló láǹfààní tẹ́lẹ̀ ẹgbẹ́ ṣe kí mo kẹgbà lásẹ̀rẹ̀ ni àmọ́ tàbẹ́ nítorí tí láti ṣe àmọ́ ìyẹn ò lọ. túkàfù àrí túkàfù ṣe án fàṣẹ àn ẹ̀rí pé pé gba àǹfààní ẹ̀ díẹ̀ lára nǹkan ọ̀tàkùnà aládọ̀rọ̀bẹ̀yìn ó ní àwọn nǹkan tá a lè rẹ́ǹtì tó ṣàǹfààní ó jẹ́ ìran méjì àdúgbò aláàmúdátì màálùmá ìkẹ́lẹ̀ jẹ́ fún píríọ̀dù báyìí ìwọ̀n tí ṣàtọ́gbà ń sunkún irú akídù wọlé ẹjọ́ sí wọn ẹ sọ̀rọ̀ ẹ́ ìjárọ̀ náà ni kí náà fẹ́ kọ́ sí kí náà fẹ́ lálẹ́ máa ń fa ààyò àbẹ̀bẹ̀ náà wípé kẹ̀kọ́ kọ́ wọn wọ́n lè jẹ́ ìdá múdátù màálùmá fásitì kan torí àwọn àti lẹ́yìn ìgbà yẹn tó bá ti jẹ́ ọmọ ńkọ́ ẹ́ tó jẹ̀bi àbí ẹgbẹ́ òṣìṣẹ́ ìgbà wọn ni wọ́n á ṣiṣẹ́ di aago méje lọ́wọ́ sọ́lé o tó bá dàgbọ́ mẹ́ta ọ̀sán kò sí lábẹ́ àdéhùn tẹ́jọ sí wọn. min aini ma'alumati mu'ayyana aywa àbí kó jẹ́ nǹkan tẹ́ ká bẹ́bẹ́ nẹ́fìtì ẹ̀ fún àwọn àsìkò nǹkan nǹkan kan pàtó bí ilé owó ọdún kan ní kẹ́ san o nǹkan tọ́dún kan bá tún dé tó bá tán á kí ibi tó ṣe ṣe ti tán tó ní bá fẹ́ lé jáde ńkọ́ tó bá ní òun kọ̀ǹtínú tó lọ́dún kan náà lẹ́jọ́ sọ. àwọn mìíràn àìní mọ̀ọ́sùn fásitì fi zimma àbí kárẹ́ẹ̀tì nǹkan mọ̀ọ́sùfà tá a ti ròyìn tí ròyìn tó di àdéhùn lọ́rùn wa pé ká pòròfáìdì irú nǹkan báyìí tó bá rí báyìí fún mi ni mo lẹ́ǹtì ní kò bá mú wa o bí ẹni tí gbọdọ̀ gbé ní gbọdọ̀ mú wa àfáàní so alákọ̀ọ́kọ́ ó jẹ́ lórí nǹkan tààlé rẹ̀ fáwọn àsìkò kan ẹlẹ́ẹ̀kejì amalu ma'lum bi iwadi ma'lum iṣẹ́ kàtẹ́yìn ó ṣe táwọn ti máa fún ní nǹkankan tí ó járọ̀ ọṣẹ́ tó ṣe tí ó ta àgbà iṣẹ́ kọ́kọ́ ni bí bíríkìlà tó bá ọmọdé wọ́n ní ilé iná ẹni tó àgbà níṣẹ́ ló yàn. wọ́n yẹ fàbí fatún bẹ̀rẹ̀ kìfàbí alìjárọ̀ yìí kọ́ àdìrẹ́ntì nǹkan lọ́wọ́ ara wa ó ní ilẹ̀ bẹ̀rẹ̀ kìfàbí nínú kíni nínú tíráwó ọmọ ní wọlé àtúndì tíra ọlọ́run bá sọ ìlú bàkà mọ ronú sí Kùránì dáadáa tábà ń ka ká Kana náà wà lẹ́nu tẹ̀sílẹ̀ ká tẹ̀ mọ́ tí mo kọ̀ láti ta nǹkan tó tó jẹ́ ìfún yẹn nínú ìdánwò ká ìsìlámù ẹ̀ gbogbo nǹkan ló sọ àìpé tí wà tí bàbá lánàá ló bá ṣẹra yín gbọ́ kí ló lè bá yẹn jẹ́ kùránì sọ bàbá lánàá dá kúkú mi ló wọ̀ mí mo sọ ti ọgbà lílọ̀ nà ọ́nà tó kùránì wá ẹgbẹ́ tí bàbá lánàá ló ṣe kí o sọ ó jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà wọ́n ń ka sílé rẹ̀ o náà wọ́n bá tàn ní sòtọ́ fún tó fi ń báńkà náà lé kéde ọmọ gbọ́ yé àwọn àtọmọ ẹgbẹ́ gbàgbára náà jíjẹ ẹjẹ́ àwògbọ́n náà ti sọ bí ọba náà ti ti sọ ẹgbẹ́ yóò kọ́ gẹ́lé tí àwọn ẹgbẹ́ mo gbọ́ bí ọba lọ ní kíní kan àdìsí náà mo ìgbẹ́ kí ló àdìsí níbi yóò ṣe ṣé mo ṣẹlá sí làwà ni àbọ̀rọ̀ ọ̀rọ̀ là sọ. mẹ́ni wà ní alùpùpù Qur'an ẹ̀rí rẹ̀ wà sunna wálé ìjùmọ̀ ìjùmọ̀ ògán wà lórí ẹnu kò lè lórí pé ká mọ ayé ara wa bá ìtòtò ní wàlì kìyà sí náà ẹ̀rẹ́ wọn bẹ́ẹ̀. náà nínú Al-Qur'an ní ara mẹ́rin kan wá fún wa ọlọ́ni fàyín àrùdá àná táwọn obìnrin yìí bá bá yín tọ́jú ọmọ ẹ̀rọ kí sọ̀rọ̀ bọ̀tẹ́lẹ̀ tó bá fún yín fún ọmọ lọ́yàn fàtúhún náà ujurahun ẹ̀fún ẹni kíní owó ìyá wọn ṣe alágbàṣiṣẹ́ ni wọ́n. ẹ̀rí pé nígbà tí anábì Musa alayhi salam tó ran àwọn ọmọ obìnrin méjì kan lọ́wọ́ nílùú Madian láti bá wọn fún àwọn ẹran wọn lómi mu nítorí kí ló fi lọ́wọ́ torí àwọn èèyàn rọ́ṣípọ̀ níbi odò yẹn nígbà ń fẹ́ràn lómi àwọn ti jẹ́ obìnrin wọn lè kó sáà ní ọkùnrin ẹ̀kọ́ kan náà tó máa ń bẹ obìnrin bí àtọkùnrin àjọ máa torí borí ara wọn máa fẹ́ wọ mọ́tò. àwọn àdúró kí ló sẹ́yìn àlè tí ìfọ̀n ẹni tó wá lómi mú ni àwọn èèyàn pọ̀ ń bẹ ẹ̀kọ́ tó wá lé kan wọ́n ní musa lè máa rò sáfúrà kẹ̀yìn obìnrin tẹ̀fíwá wá bí ilé yèdídé obìnrin ẹni wa kún sọ mọ́rọ̀ pé ayẹ́ ah, pọ̀ àdétí ìrànìyàn afúnromi wà àbúná ṣéékún kẹbíru àbáwádẹ ní arúgbó ní fàṣákọ̀ láhùmá musáwàbọ̀ fún ẹ̀rọ lóbìnrin wà lọ rẹ̀ sí lábẹ́ ìgbésẹ̀ nígbà tó délé ẹran ìfún bàbá wọn bàbá mo fẹ́ rẹ̀ nínú musáwàbọ̀ sọ gbogbo ìtàn bó ṣe kú ní ìlú Egypt tó wà tó fi dé ìlú Madian tó fi fìràwọn ṣe àyà àbímọ̀ ara àlú lórí dìtẹ̀ láti ṣe kéde láti pa àbáyé fi lọ́kọ̀ báyìí tó kò sówó èyí táwọn ọ̀nà yẹn pé kọ́ láti ìṣẹ̀dá ọmọ ìkanú àwọn ọmọbìnrin méjì wọn pé ya albert ìrẹ́ bàbá mi tàjírí mu gbà sí kí ni gbà sí iṣẹ́ ẹ̀rí mi tó iná xayira wọn ni sàjárta alkọ̀wé yìí làmì náà ètò dájú kéèyàn rí alkọ̀wé yẹn tó lágbára báyìí bùbùsà sì lágbára kí wọ́n lágbára ní sọlá bí yẹn yẹn lè lágbára sọ pé ọmọ mi bá bẹ̀rẹ̀ ṣe kọ́lá sí rẹ̀ ọmọ rẹ̀ tó ṣe gbáǹsì yóò pọ̀já rẹ̀ but àmọ́ ẹ̀nà ń kọ́ lórí yẹn jìlọ ọmọbìnrin jùlọ yàn nílùú wa musa kọ̀wé yìí làmì yìí tó lágbà tó tó wá lámọ̀ náà òtí ìbá tó lámọ̀ náà ń kọ́ títún ṣe mẹ́lẹ́ tí ò lágbà ẹgbẹ́ tí méjèèjì èyí tó pé kí méjèèjì lé kíni kò wá kí àbá ìfura gbà kí ni owó ìyá rẹ̀ òun fún ní kan nínú àwọn obìnrin tó bá ti ń fọ́dún mélòó ọdún mẹ́jọ àti táyà bá máa ń gbé pé bàbá ọ̀wẹ̀ àbí afẹ́fẹ́ yàwó yọ ẹ́ ṣe ọ̀wẹ̀ ọdún mélòó kí lọ́dún èmi gẹ́gẹ́ dìgbà kí è lọ́kọ ẹ ti bọ́ ọmọ yẹn lẹ̀ tó bá di ọdún kọ̀ọ̀kan ká gbogbo ẹ̀yìn lọ́rẹ́ mi á kún ọ lọ́lú wọn ẹ lọ roko bọ́yọ́ fúnṣẹ̀ kan nánú mọ̀ dáná fún yín ogun àwọn ẹ̀ rẹ̀ lọ́sẹ̀ kan ọ tẹ́ ìfẹ́ ẹ̀rù rẹ̀ ti di rọrùn. alẹ́rìí Musa ó torí ìyàwó fi bàbá ìfọdún mélòó ọdún mẹ́jọ ọba tó wà lókè fàyín ní àtìmọ́mútà aṣáákọ́ ọba tẹ̀lé tọ́dún mẹ́wàá pàmìlì ìndì kàyín òsínú àdé òṣùgbọ́n tó lè fi yẹ ṣe jára <laughs> ní àdébí wa Yusuf ayé sàlám òun náà ń ṣiṣẹ́ tó gbowó ọ̀yà nígbà tó bá padà túlẹ̀ ó ti ja'alni ala khaza'inil ard tí ní ṣe bí kárùpé khaza'inil ard dání kò ní ṣe pé fún ṣe minister of finance àdébí Yusuf ló wá máa mójútó gbọ́n kan òṣùṣúná wọn nínú kí ló náà ṣe lábẹ́ ọba yẹn tó ṣiṣẹ́ ẹ̀rí pọ̀nà alukoran jàǹtẹ̀rẹ̀ rẹ̀. náà nínú ọ̀rọ̀ àníwá sọ́là ńkọ́ àníwá sọ́là á ní nígbà tó ṣe ìjọ ìsájára rọ́jùlá ń bà ní gẹ́yì ó gba arákùnrin kan bí ó ṣiṣẹ́ tí ó sanwó ọ̀yà orúkọ rẹ̀ ni Abdullahi ibn Uraisi ẹnu mọ̀ ń ọ̀nà gan ó mọ̀ gbogbo ọ̀nà tó lè gbà fẹ́yìn dé ló mọ̀ arákùnrin ń gbà ń fèfè rí ìmọ̀tọ́ sójú ọ̀nà ó jẹ́ iṣẹ́ kan tí ń ṣe fánàbí sọ́sọ́ yóò wọ́ yàtọ̀ fún náà ẹ̀rí kí ní ẹ̀rí ṣẹ́jà kékeré black náà وقال ابن المنذر الإمام ابن wọ́n أن اتفقوا اتفق على جواز الإجارة عفوا اتفق على جواز الإجارة كل من نحفظ قوله من علماء الأمة àwọn tá a gbọ́rọ̀ wọn o tá a dìkọ̀rọ̀ wọn púpọ̀ àwọn afáàgbèlè o ẹnu wọn kò lórí kíni pé ìjárọ̀ kò sí tó takò ní ẹ̀sìn ìjárọ̀ ní kíkárẹ́ ẹ̀sìn kan ara wa àbí kí agbẹnìkan láti ṣiṣẹ́ kankan fún ní òwò ọ̀yà ṣùgbọ́n pẹ̀lú mọ́jà ń kọjá pé ń ta àgbà ní ó jẹ́ kíni hmm? ó jẹ́ ìjẹ́ tó dáa àwẹ́kẹ́ tó gbólórí kó máa kọrin fún un hmm? tó dáa àyà tó yẹ pé tó dáa náà láàárẹ̀ ń tì kó mọ́jẹ́ nǹkan ẹ̀ tí ó kí ni tí ó dáa táyẹ̀ wọn rẹ̀ bíi èlò àyà dj dj àyà dj dj ah àlèrẹ́jẹ̀ ó pàtí náà bá sì gbéyàwó kó kórin iṣẹ́ rẹ̀ wá káwà fi ṣe ọ̀rọ̀ àti ayé pé díje kọ́kọ́ ní òdá fún ara rẹ̀ kí ni díje ṣe kí ni àbí kí ni túnmọ̀ díje ń gẹ̀ عمل قياس فإن الحاجة فإن الحاجة داعية إلى الحصول على المنافع أنت واجب قياس لا تفهم والله a rí pé hájà bùkátà onídìí kárẹ́ǹtì nǹkan àbí bẹ́ẹ̀ kọ́ sáló lè wo alúbí tó náà rẹ́ǹtì kan kódò olówó wọ́n gbé tó rẹ́ǹtì tí ẹ pọ̀ jù tó wa lọ security rẹ̀ ńkọ́ ẹ̀ tí ò bá rẹ́ǹtì ilé ilé lè fẹ́ kọ́lá rẹ́ǹtì àwọn tálíkà tá rẹ́ǹtì ló kéré jù àwọn olówó ló kéré ló wà kò tún jẹ́ ọ̀gá mọ́ lọ́rẹ́ ti gbé tí máa ọmọ ọ̀dọ̀ àyà tánà ọmọ ọ̀dọ̀ nìyí bẹ́ẹ̀ ọkà méjì ìwé oríṣiríṣi làwọn ò ní hájà bùkátà ó pèpè sí ọ̀ lé dá gbogbo nǹkan rẹ̀ sí bẹ́ẹ̀ kọ́ àyà كما دعت الحاجة إلى الحصول على الأعيان bẹ́ẹ̀ náà ni hájà ó pèpè sí kí agẹ́ẹ̀tì àwọn nkekata tá a nídìí tí gbogbo ìpínlẹ̀ mọ́rin ní sílá rọwọ́ tó wà àwọn arẹ́ ń tẹ̀. wáyé mìíràn rú ka sí a nínú àwọn nǹkan pé ìdájọ́ rẹ̀ ó ṣe kí ni òdúró bàbá gbèsè وتنعكد بلفظ الإجارة بلفظ الكراهة فما في معناهما بلوم أفيرنتين كان أفيايان كان أني أدو ما تفيرنتين àti ìkàmí ètò bá jọ káìpẹ́ náà sàyẹn ní gbólóhùn nǹkan tẹ́ ẹ̀ máa ń sọ ń sì ọ̀rẹ́jọ́ torí ákébí fúdà mi àmọ́ kẹ́límọ̀ ẹ̀wọ̀n ní olùgbé kẹ́límọ̀ nìkan ló o nùrọ̀ àti máa ń wo nǹkan mìíràn bá mọ̀ nú àṣà náà tí ò bá takò sáàgbọ́ yìí pé dábàá tuntun báyìí fẹ́ mìíràn rè ayé lábẹ́ ẹ̀rọ rẹ̀ akéde ẹ̀lẹ́ka ẹ̀fẹ́ fọmọ yẹn wá tọrọ mọ́ àbáyàwó gbọdọ̀ pé sàwájú tó kà á o mo fi fún ọ ìwọ náà gbọdọ̀ pé kọ̀bílítì mo ti gbà ó bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ ìyàwó ti ṣe kí ni kò ti ṣe bí aṣọ fún yorùbá ògẹ́ta wá lásàkátà bí ń sọ fúnra wa ń kọ́ lẹ́pọ̀ obìnrin ọ̀kan náà ni ọmọ tó lè fi sọ àbá èso kọ́tẹ́ nínú mo fẹ́ jà èso kan náà mo fẹ́ jà mo fẹ́ jà ẹni bá lùbá kájí ọ̀nà ọjọ́ kò tí tó tó tó bá wọn àbí òtítọ́ tó lè tó ẹ́

ọ̀rígbìyàn ìyá tó ń ta tọmtọm ọba sí ike ìyá tí ń wò ọba kó méjì sọ́wọ́ èlò lọ́nà sí twenty naira láì sọ̀rọ̀ rárá sọ́jà lọ àbí òlọ́ ẹ̀náwó ẹgbọ́dọ̀ sọ̀rọ̀ o ásìrì di ebi ẹ̀ka mọ̀ntánì irú ẹ̀ náà ìjà àrọ̀ ìtàbárí gbóná nǹkan tó bá lè dúró ní ìdúró ìjà gbé lára pé ẹ bá ti dé báyìí ìjà náà ló ń lò dọ̀ ó yẹ kó ìpìlẹ̀ náà nípa mo fẹ́ rẹ́ǹtì lẹ́yìn ìpìlẹ̀ náà kàrí mo fẹ́ mo fẹ́ wá máa gbélé yín èlò lẹ́gbà lọ́wọ́ mi ẹ̀tọ́ náà ń gbélé yín èlò lẹ́gbà kó àgbélé kẹ́lí mo fẹ́ rẹ́ǹtì ẹ̀ á tọ̀ pé mo fẹ́ rẹ́ǹtì ẹ̀ náà ni àjọ àmọ́ ṣe kọ́lá ṣe kùtọ̀kì ìdíyìn. التحقيق أن المتعاقدين إن عرف إن عقدت بأي لفظ كان ẹgbẹ́ tá ni wọ́n fi tẹ́mi àtọ́ pé àwọn méjèèjì tọ́jọ́ ní mọ̀tà àtìdé ni àwọn méjèèjì tọ́jọ́ fẹ́ ṣe ọ̀rọ̀ ìjárọ̀ ìtọ́bá mọ tọ́fẹ́ ṣe ìjárọ̀ lé lórí tọ́fẹ́ àyà lọ́wọ́ ara wọn tó mọ̀ wọ́n ní ìjárọ̀ ti tó ayé lágùn kan gbogbo gbólóǹtẹ́wò kan ní wọ́n pè gbogbo gbónà tẹ́wọ̀ tẹ́ pé gbónà látún lè pé káyá rẹ́ǹtì kan náà ara wa ní. ọbẹ̀ ayé rẹ̀ kí tó ní ìbọ́ àti ìdárúwá làǹrà ní. gbogbo gbónà tẹ́wọ́ sá lò sáà mọ̀ pé ìta gbọ̀yé náà ní ó ti dúró. أن من الألفاظ التي عرف بها عرف بها المتعاقدان أن مقصودهما أنه مقصود مقصودهما أني gbogbo gbólóhùn tí àwọn méjèèjì tọ́bájọ́ fẹ́ ṣe lìjára ìbá mọ̀ pé níta àgbàlérò ń bẹ̀rẹ̀ ní ìjára ti dó wàhálà àmún fi jẹ̀mí ìfòòdì abánikẹ́ wá sí ìjára nìkan gbogbo ń tà ń ta kókó tábàtì mọ̀ gbónú nǹkan tábàtì tọ́ láàrin àtàbàtì jọ gbọ́ yé pé ń ta àjọ fẹ́ ta kókó rẹ̀ iná ló túmọ̀ sí ọ́ nìkan ilé kíní ó ìyẹn ní ọ̀rọ̀ àpèjú ètò mo ṣe lẹ́ẹ̀kan tàbẹ́ já òdòdó kẹtó wà ní yìí náà ni tàbí jọ gbọ́ yé kí ló ta kókó yẹn lẹ́wọ̀n àwọn nǹkan tí a fẹ́ jọ ṣe ti ta kókó fàyínà ṣáà rẹ̀ á làmù yẹ̀kúdà adánlẹ̀ alifáàbì ọkọ̀ọ̀dù nítorí pé ọlọ́run bá tó gbófin ilẹ̀ kò fi hádù kan sí pé kẹ́límọ̀ báyìí lẹ́gbọ́dọ̀ fi ṣe kíní lẹ́gbọ́dọ̀ fi ṣe nǹkan tako tẹ̀fẹ́ ṣe so tìbí àwọn tábà lọ pé sàwájú tó kàáyé fi ń dà ṣùgbọ́n ìlú mi ti máa fẹ́ kọjá àlàndèjì wọ́n lè tó bá ti sọ kọ́dà kan ti bímọ ya tún lọ tún sọ sẹ́yìn kò yẹ kó tó bá wọn. nígbà tó bá fẹ́yàwó náà fẹ́yàwó ló wá dé kiri ló wá fẹ́ òun fẹ́ dúró tó sọ ọlọ́sìn lórí ara yín náà bá ṣàdúrà sí à ṣé òdòdó fúláwà ni ọlọ́sìn lórí ara láti <laughs> mọ̀ pé yẹn ni ara dún bẹ́ẹ̀ wá sí gbogbo yìí àbí nǹkan mìíràn lájọ fẹ́ ta ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kó jẹ́ pé páàtì méjèèjì lọ́jọ́ sí kíní ẹjọ́gbọ́ yóò kọwa lọ fẹ́ ọmọ ibo sí kọwa àwọn tó gẹ́ cut the grass a flower wey dey your ẹgbẹ́ yóò mọ̀ pé kíni a ní ìfẹ́lẹ̀ go cut am. ayọ̀ ọgọ́rọ̀ jẹ́ ní ẹjọ́ gbọ́ra yíyé mọ́jẹ̀mú tó wà ń bẹ̀rù ẹgbẹ́ bàtí bàbá sọ nìyẹn ní àlùmọ̀tà ákìdá náà páàtì méjèèjì náà fẹ́ ta kókó nǹkan ẹgbẹ́rọ̀ gbọ́ yìí náà قال الشيخ عبد الرحمن الفادي العقود ثلاثة أقسام أني شيخ عبد الرحمن الفادي wọ́n pín àwọn nǹkan tá a máa ń ṣe akédù báyìí táwọn tako pé ó pé sí ìsọ̀rí mẹ́ta alákọ̀ọ́kọ́ òkúdù làzímà èyí tó jẹ́ kó pọn dandan wọ́n yà náà àná ó náà tó wá pẹ́ sí méjì. wọ́n ní àkọ́kọ́ nù rẹ̀ ó ní yẹ́ tuntun bí mọ̀jára dẹ̀ ákìlẹ̀ fọlá kẹyà rọ̀ fi. àwọn ìjọba ti ṣe ákìlù orẹ̀ tó bá ti dúró wì ẹ̀kọ́ ní láti mọ̀ pọn dandan tó yẹ bá ti júlẹ̀ báyìí tẹ́ bá ti takùkù rẹ̀ bá ti dúró ó ti pọn dandan ọ̀ lọ́pṣọ̀n mọ́ kàlùwákì kàlùwákì ọgbọ́n ìkanlẹ̀ ọlọ́tọ́ di bẹ́ẹ̀ tàmọ̀ orúkọ ní bẹ́ẹ̀ tí gbogbo mùsùlùmí ilẹ̀ òdì mẹ́ṣẹ́láṣí alákòlù yìí àwọn èèyàn ọmọ wá tí mo yẹ kẹ́mọ̀ ni bàbá òkú náà mọ́ tó dé gíní wọ́n tó gbà á ah, ẹ̀ lọ́pṣẹ̀ mo ti kó lọ́wọ́ bàbá yín gan kó tó kú kò lọ́pṣẹ̀ tẹ́ pé nínú ibi tó bá gbẹ̀lẹ̀ ọ̀nà ìrètò mọ́lẹ́ yẹn kó ni ó ti kó lọ́wọ́ ẹ̀ ó náà sì pé èrè wọn mọ́ pé á mo padà da kí ní ẹrù wọn lọ́wọ́ ìjọba pé mo fẹ́ gba nǹkan padà ọdún ilé tọ́lọ́run àwọn tó bá fi sọrí ilẹ̀ yẹn náà ní gbogbo ọmọ òrukàn ni bóyá ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni bóyá àwọn opó ni bóyá gbogbo mùsùlùmí náà ni ó ti di tiwọn ni ẹlẹ́kẹ̀dì ànẹ́ká akédùn nẹ́ká wọn mo fún ọ lọ́mọ àti tí ó ṣe máa gbọ́mọ́ mi padà lọ́wọ́ ẹ̀ tàbá ẹ̀ lè gbọ́mọ́ yín mọ́ ah ó tún rí mi máa gbá padà ẹ̀ lè gbà mọ́ bàbá tẹ̀. ó yà sọ fún ọmọ yẹn kó lọ sí kúlù ní ọ̀ lè gbà mọ́ àbídé ni ẹ bá kọ́ àti akíni ẹ tó bá ti bọ́ọ̀lù ó ti di kíni láàzìm láàzìm ó di pẹ̀dẹ̀dẹ̀ kò sí kìyàrù fún yẹn lórí ẹ̀ pé mo dàrú ẹlẹ́ẹ̀kejì náà tó pọ̀ dandan ẹ̀pà léyàn ó pé sí méjì a ní láàzímù dandan làkínjá aláṣáre òfin ìyàrọ̀ mọ́jìlì a ní ó pọ̀ dandan ṣùgbọ́n ẹ̀fẹ́ fi ìyàrọ̀ mọ́jìlì sílẹ̀ ẹ̀pà ti kọ́ ìyàrọ̀ mọ́jìlì sílẹ̀ kásíra Hmm? làpèjúwe. Àyà. Akíní ń pín lóríṣiríṣi ẹ máa dé o, tí bá bèèrè ìjọ́ mi ẹni tí ò bá mọ̀. <laughs> Ok o. Okay ẹgbà ní ẹ̀rọ tó kan ẹ̀rọ méjì nìkan àtọ́ lọ́fẹ́ ìkẹwọ́n àtọrọ ní option láwọn ààyè kan irú kí ẹ̀fẹ́ ra tẹ́ra yín sí tó bá tẹ̀ra tó di láàzìmù ó di tiẹ̀ náà lè kò dé lọ́la ń pé ẹgbà ìmọ̀ òṣèké ni ṣùgbọ́n àwọn àsìkò wà tọ̀ sí lọ́pṣìn ni ọba ti sanwó ọbẹ̀ pẹ̀sẹ̀ ìdàbáyé náà ni ẹ̀dàkùnrin mọ́ bínú mo dàárò pé kí ẹni tó mẹ́ta lè ká ẹ̀dọ́kẹ́ obìnrin á ah, mo fẹ́ mọ́ pẹ̀tẹ́lẹ̀ ni ẹ ti kọ́ akọ́ni títí ẹ̀kọ́ mínú ẹ̀kú tí fún wájú mo fẹ́ mọ́ pẹ̀tẹ́lẹ̀ ni ń tó mo ṣe táyọ̀ gẹ́gẹ́ ni kò pé mi kí náà tọrọ option yẹn mọ́jílísì ibi tá a ti ń dúnadúrà yẹn náà nìyẹn ti ìwọ́n tó ti pàṣẹ dáa tó ti lọ ó ti di láásìmù láásìmù lòun ṣùgbọ́n àyè ti gbà yẹn láwọn àsìkò kan bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú abẹ́lé yìí náà ni o ó ní kìyàrù sharp tí ń bá ra tíra yóò ti di láàbí bó ti di wọ̀mí àbí tó bá mọ́ kàmọ́ but nínú ọ́pṣẹ̀ tí yẹn tún di wọ̀nyẹn ní pé kìyàrù sharp tó wà mẹ́ mo fi condition lẹ̀ ah mo ti rẹ̀ lọ́sọ̀ mo ti ní rẹ̀ rí ẹjọ́ o mo ṣe mú lọ yìí o tí ń bá délé tí padà rí pé irú ẹ̀ mo lè bí ni mo ṣe mo lè dá padà o tẹ́lẹ̀ bá nẹ́gẹ́ lé dá padà ṣùgbọ́n pẹ̀lú mọ́jà kọ́mọ́ ju ọ̀túnla lọ ní gbogbo bẹ́ẹ̀ bá ṣe ronú kẹrù lórí ẹ̀ ayò àkótó di ládùn pátápátá ìgbò pátápátá sí lọ́nu ó ti fi kọ̀ǹdíṣàn lẹ̀ ṣùgbọ́n tí ó sì yẹn tó ti mú lọ kò sí ọ̀sẹ̀ fún wọn ní ilé ìmọ̀sọ̀lẹ̀ yìí báyìí ó lè ṣẹlẹ̀ ń bi kátàkárà ojú ẹ̀ka tó fi náà ní kẹsì yáàrù láàyè ọ̀yẹ̀ káfí yẹn náà sí mo ti pàṣẹ dà mo sì fi kọ̀ǹdíṣàn lẹ̀ ó di wà bí òdi wọ̀sí bílọ́mù kò sí tó kẹ́ni ẹ pé kọ́dà kí mọ́tì sanwó kọ́ ni ẹ òkú kàlájẹ ẹkú gbà tó lẹ́nu ní mọ̀ ẹ ṣe irú ẹ̀ lọ́kẹ́ gbé ìkẹ́ padà fẹ́ ni ẹ tó bá fẹ́ gbà tó bá wù ni ó ti dín tọ́ra ṣùgbọ́n tó tún lè jẹ́ kéèyàn ní option ni pé ìyáàrò láàyè condition àlébù

àwọn akídù tó jẹ́ kí ni láàzìmọ̀ tó yípo ẹ̀dẹ̀ wá pín sí mélòó méjì alákọ̀ọ́kọ́ ìtẹ́yìn òṣèké ní lọ́pṣìn rárá bí kínú akídù nìka ẹlẹ́ẹ̀kejì àlùwákì tó ní méjì wákì ń jẹ́ wákì bí lẹ́bi endowment pé nǹkan báyìí mo ti dúlẹ̀ tó ẹlẹ́ẹ̀kejì ńkọ́ òun náà pọn dandan ṣùgbọ́n ààyè ọ́fíṣẹ́ ti wà ní irú ọ́fíṣẹ́ olówà fún ṣìyárú mọ́jìlì àṣàlàyé ẹlẹ́ẹ̀kejì ṣìyárú ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ ayọ̀ wọn nílé mọ́tò débi kátàkárà wọ̀l ìjárọ̀ wọn fẹ́ gbalé àbí ọdí sanwó tán bóyá láìbù kẹta náà sọ pé kò ní sí mẹ́lú bá wà ń bẹ̀ àlègbówó ẹ̀ lọ àkọ́ omi ẹlẹ́ẹ̀kejì já ìsún mínà tọ̀rọ̀ fẹ́yìn ákìlẹ̀ tó wà já ìsún ní pààtì méjèèjì ni ó wà pàmí sílù lè kó lè mí ní ọmọ fàṣọ́hù kò sẹ́ni tí ò lè ẹ́ndì rọ́n kàkà wìkálà gẹ́gẹ́ bí wìkálà kí agency agency ẹni gbélé fún yàn àwọn bá mójútó bàbá ẹ̀jẹ̀ mọ̀ mójútó rà ní mójútó ọgbọ́n oúnjẹ àbí mo ti wá agency ní àbọ̀dọ̀ nínú òṣè kí ni òṣè mọ́ akídùn nígbà tó yẹ ta kókó ìgbẹ́ kò sẹ́ni tó lè terminate ẹ̀ nínú àmì yóò já ẹ̀sì kéèyàn terminate ẹ̀ bákan náà alùwẹ̀láyà ẹ̀rí bóyá tó lòwè láyà bóyá ẹni tó jẹ́ olórí nìkan àbí kankan ẹ dáná pé ẹnìkan rí sáìn lọ́jọ́ ní akéde náà rẹ̀ wọ́n lè rí sáìn tó rí. wọ́lùjọ́ àlà wà ṣẹ̀ríkàt àwọn ìrìnà ṣẹ̀ríkàtà ní jọ àlà padà débi òun náà ní ìfìlẹ̀ tàbí ní ètè ṣẹ̀ríkàt àti tó ti mùsàkọ́tì lẹ́kẹ̀ẹ́ kò sẹ́ni tó lè láàrin méjèèjì àwọn partnership last one ẹni láti min áhìdì tọ̀rọ̀fẹ́yìn ó pọ̀ dandan lọ́dọ̀ ẹnìkan yàtọ̀ sọ́dọ̀ ẹnìkejì wọ́n ní já ifun alal akhar ó pọ̀ dandan lọ́dọ̀ ẹnìkan ti diwọ̀ tó ń lọ́rùn ẹnìkejì ṣùgbọ́n wà já ifun olè terminate ẹ̀rọ báwò wọ́n ní wàdọ́ bí ni pé an yakuna alhaq kó jẹ́ pé ìwọ ẹnìkan ló wà lọ́rùn ẹnìkejì tàrọ́ọ̀hì wàdọ́ọ̀mì alkafil fàyínà ọ̀làzìmù bìhákì àhùlà jáìzù bìhákì mùrtẹ̀hì ẹni ìwọ̀ yìí méjì lò ẹ̀rí yóò padà lọ́dọ̀ ẹnìkan kò ẹnìkejì bí ọ̀rọ̀ hánù kúránù bí kọlátẹ́rà tàgbà ọ̀dọ̀ fàlítò àjá ìbù ọ̀dọ̀ ẹni tí wọ́n fẹ́ béèrè fún ṣùgbọ́n ẹni tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ó dí kíní ó pọn dandan kó ń ṣe kíní kò mú lẹ̀ bẹ́ẹ̀ náà ni àdọ́mìn ẹni tó bá nǹkan jẹ́ tán yóò ṣẹ̀dá méjì sí ọ̀run díẹ̀ ó pọn dandan àbí ó pọn dandan ẹni tí ó wá ní nǹkan kọ́ kò pọn dandan lọ́rùn ẹ̀ bá wọlé kó lè gíní kó mọ̀ sàmọ́ ìmọ̀ tó bá dé kó sàn ó ó ti pọn dandan lọ́rùn tiẹ̀ òun lè ní ẹja tàbílẹ̀tì ẹ̀wọ̀n sàmọ́ ṣùgbọ́n ẹni tó ní kó sàn lè tàbílẹ̀tì kẹ́ náà kí á gbìyànjú ká dìmọ́lẹ̀ kọ́nà wà sùpánà wà tààrà tó ṣe rọrùn fún wa Ah, inshallah ta'ala apàdà máa ka àdìsí àwọn àdìsí wà àdàlábẹ̀ ìdárọ̀ yìí tó bẹ̀ ká fara balẹ̀ torí pé níbi kárẹ́ǹtì nǹkan lọ ara wa ìjàmbá mọ́ sábà wà ń bẹ̀ láàrin onílé tí ìyá gbé ẹnìkan ṣẹ̀ra kódà àtà àtàjọ ń kọ́ àyíbátà àtà láàrin ara wa ilé ìmọ̀ ń ṣẹlẹ̀ àìfi pé àníyàn ẹ̀rí ó ṣe pàtàkì fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run kò ṣàánú wa sallallahu alaihi wa sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi